Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hmm. adúpẹ́ fún ọlọ́run ọba tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti péjú ní àyà alábàárkà yìí àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àdídẹ́ fún ìṣàlá Muhammad sallallahu ta'ala alaihi wa sallam àlékún ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àtàwọn aráalé rẹ̀. àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà tí ọlọ́run bá kí wọ́n sàì kàwá kún wọn. lẹ́yìn náà bíbí láhi ta'ala awo tẹ̀síwájú nínú àlàyé láti inú tírà nàwàwí yá imam nawawi rahimahullahu ta'ala. ní ìjókòó tí ò ní awo hadithi ẹlẹ́kẹ̀sán ó ní alhadithu tààtà. عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما نهيتكم عنه فاجتنبوه وما أمرتم, وما أمرتكم به فأتوا منه ما استطعتم فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم رواه البخاري ومسلم أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه إيتي أوروكوري نادى تيشي عبد الرحمن بن صخر كي الله باكي ويانوسي أني مبو سمعت رسول الله صلى الله عليه وسلم مبو تيو تيشي الله kíkí àti ọlà ọlọ́wọ́n ọba tí ó máa bá ó ń sọ wípé máa ná haitukum anhu fajitanibu gbogbo ohun tí èmi bá kọ̀ fún yín kí ẹ sì jìnnà sí ìjìtanibu òhù gbogbo ohun tí mo bá kọ̀ fún yín pátá ẹ jìnnà sí wa ma amartukum bihi fa'tu minhu mastata'tum ṣùgbọ́n ohun tí mo bá fi pa yín láṣẹ ẹ ṣe nínú ẹ̀ lódiwọ̀n bágbára yín bá ṣe ma ìní al-awanir àwọn ohun tí a fi pa yín láṣẹ fa'tu minhu mastata'tum ẹ ṣe nínú ẹ̀ bí agbára yín bá ṣe ma fa innama ahlaka alladhina min qablikum pé dájúdájú àwọn tí wọ́n síwájú yín ohun tó pa wọ́n run òun náà ni kẹ́tọ̀rọ̀tù masailihi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè wọn wàhtiláfuhum ala anbiyaihim àti àwọn ìyapa wọn àti àtakò wọn sí àwọn ànábì wọn nǹkan méjì ló pa wọ́n ìbéèrè tí kò láǹfààní. àti ìyapa pọ̀ mọ́ àtakò sheikhul islam ibn ọ̀fẹ̀yìn rahimahullahu ta'ala ó ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀sẹ́lẹ̀m kò sọ wípé wàhtilafuhum an anbiya'ihim òun ni aláàbíyá ìhìn yẹn ó túmọ̀ sí pé àtakò yẹn ìyapa yẹn ó kó àtakò sínú ìyẹn ni pé wọ́n yapa wọn sì tún takò wọn ìyẹn ni pé wọn ò gba táwọn ànábì wọn gbé wá wọn ò gbàgbọ́ lódodo. ẹni tí ẹni tí ó mà ń takò ẹni tó mà ẹni tó wá mà yí fá kìí ṣe ìmọ̀ tá a lọ kọ́ nílé kéwú tábà sọ pé bóyá àfa tó kọ gan òun náà kú kéwú ìmọ̀ tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún ànábì gbogbo ànábì pátá ọlọ́run ìta ànábì bá ń wí ọlọ́run ló sọ̀kalẹ̀ fún tòun ti bẹ́ẹ̀ wọ́n ta ìwọ tó bá kíkẹ́ òtí ẹ lọ́dọ̀ àfa kan tí ò nábì ìwọ gẹ́gẹ́ tó bá já ànábì ni wọ́n kọ́kọ́ ta kọ́ ná kátó wá pé èyí sá ànábì ibì kan ló ti kéwò fàǹtẹ̀ mi bá bi awúlá kó o ní àwọn alátakò nìyẹn ìwọ kan ló fi lẹ́tọ̀ọ́ sí jùlọ pé káwọn alátakò wà kàn nínú hadithi náà àwọn rí i pé òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ nípa nǹkan méjì níbẹ̀rẹ̀ hadithi yìí ó sì fi nǹkan méjì ó fi gbẹ̀yìn rẹ̀ méjì àkọ́kọ́ òun náà ni anahi wal amr ìkọ̀fúnni nígbà tó ṣiṣẹ́ ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa kíkọ nǹkan ìyẹn ni pé gbogbo tí mo bá ṣe léèwọ̀ fún yín mo kọ ṣíṣe fún yín ẹ gbọ́dọ̀ ṣe níbẹ̀ yẹn kò lá ó ní fẹ́jì tẹ́lẹ̀ bò ìyẹn ni gbogbo haramu pátá kò sí ẹ tíwìsì kankan tí yẹn lè fi ṣe haram a ò sílẹ̀kùn rẹ̀ sílẹ̀ so haram fajitanibu ó wá ní ṣùgbọ́n nǹkan tí mo bá pa yín láṣẹ torí pé àwọn olùmọ́ni fífi nǹkan kan sílẹ̀ láì ṣe ó rọrùn ju ṣíṣiṣẹ́ lọ tàbá ní má lọ ilé ìwé sèwọn pé àwọn ọmọ kéékèèké ní ìṣẹ̀sán máa ní mítà bírèkì wà sèwọn pé inú tí wọ́n máa ń dùn ni pé àní lọ skul lónìí bí ìgbà tí wọ́n yan títà jẹ ni ó yẹ káwọn lọ skul lónìí àwọn ò lọ. torí pé àìlọ yẹn kò sí nǹkan kan nínú ẹ̀ kò sí wàhálà kankan nínú àìlọ lílọ yẹn ní iṣẹ́ so fífi iṣẹ́ sílẹ̀ láì ṣe ó rọrùn ju ṣiṣiṣẹ́ lọ wọ́n ní àwọn nǹkan tá bá ṣe léèwọ̀ fún yín ibẹ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ wọn ẹ ò gbọ́dọ̀ súnmọ́ rárárárá bó ti wulẹ̀ mà ṣùgbọ́n àwọn nǹkan tá bá pa yín láṣẹ nítorí pé màṣákọ̀ wà nínú iṣẹ́ yẹ bí àṣe máa sọ wípé látẹ̀jú ẹ jẹ́ ká imagine wípé báwọn ẹni ìṣíwájú rere ṣe máa ń wí àwọn ọlọ́kanjọ̀kan àwọn ìgbàwọ̀rọ̀ wà nípa àwọn ìṣíwájú rere tí wọ́n máa ń sọ wípé tí màláíkà kan bá pèpè láti sánmà wípé ìwọ lágbájá ọlọ́run ní kí n jíṣẹ́ fún ọ pé nínú gbogbo ìbáàdà tó ń ṣe pátápátá ìrun rákà méjì kan bẹ tóun ti gbà nínú rẹ̀ ó ní gbígbà ìrun rákà méjì yẹn ìròyìn tọ́rọ̀ ń gba rákà méjì nínú gbogbo sẹ́tọ̀ òun ṣe yẹn kò bá òun ò bá nífẹ̀ẹ́ sí ju kóun ní gbogbo tí ń jẹ́ ilé ayé yìí lọ́rọ̀ lọ. ẹ jẹ́ káwọn ayé máa jìn pé mọ̀láyíkà kan pè láti sánmà lónìí pé tọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ̀wá lórí ilẹ̀ o irun kì sọ̀nà yàmá ẹni tó bá kì í àwọn ní àmà ẹni tí ò bá fẹ́ kó má kì ká sọ pé lálẹ́ yìí lálẹ́ ni kato tó kí ṣáì àwa tá a bá ti wà mọ́sálásí àwọn kì í ṣáì jọ wa ṣùgbọ́n àṣùbà ọ̀la ìmáàmù gan ẹlẹ́mọ̀ ẹ̀ torí pé ìròyìn à ń kiri nítorí pé àfi ń tẹ̀lé dání àfi ń tẹ̀lé ọlọ́ tó wá jẹ́ sí pé àtẹ ẹ̀kọ́ bá wá tí wọ́n fi gbẹ̀rù kúrò fún wa ní ẹnì kankan ní máa wá ṣe wàhálà ìrun kíkì ọlọ́run náà sì mọ̀ pé wàhálà ń bẹ́nu rẹ̀ àdéhùn lọ́lọ́run bá fi ṣe fún wa nítorí màṣẹ́kọ̀ ìnira tó wà nínú iṣẹ́ wọ́n ní gbogbo tí mo bá fi payín láti pátá fa àti òmìnirú màsítàtọ̀ àtò ẹ ṣe ní òdi wọn bá bára yín bá ṣe kíni bá ṣe máa. tọ́yì lábẹ́ ṣíṣe nǹkan léwọ̀ àwọn alfáàzù ṣẹ̀ríà tí ọlọ́run lò nínú Qur'an tí a ń dá Muhammad sallam lò nínú àwọn àhàdíṣù sàhíhà tí tí táwọn olùmọ́ bá ti rí wọn a máa fi dá ohun tí ọlọ́run ọba ṣe léwọ̀ mà wọn a máa fi dá ohun tí òṣìṣẹ́lá Muhammad sallam tó ṣe léwọ̀ wọn a máa fi dá mà gẹ́gẹ́ bí kí násù ṣẹ̀ríà kan ọ̀rọ̀ kan láti lo sẹ̀ríà bóyá nu Kùránì bóyá nu súnà kó sọ wípé la taf'alu kẹ́dà ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí àbí ìṣẹ́nibù kẹ́dà ẹ jìnà sí nǹkan báyìí àbí tí sẹ̀ríà fún wa nírò látinú aya àbí látinú hadith wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú nǹkan báyìí ọlọ́run fi irú ìyà báyìí jẹ ẹ̀rí pé nínú ọba yẹn wò sọ pé ẹ má ṣe ṣùgbọ́n sọ fún ẹni tó bá ṣe a ó fi irú ìyà báyìí jẹ a ò sì tẹ̀lé bùkátà kó sọ fún wa pé ká má ṣe má torí pé ẹni tó bá ṣe yóò ṣe kìnnì yóò ṣe yà jẹ́ pé haramu ni torí pé ìjìyà kì í wá lórí nǹkan kan tí kì nǹkan yẹn ò bá ti ṣe haram tọ́yì haramu yìí àwọn alifáàzù yìí nígbà míì tí gbólóhùn ìkọ̀fúnni bá wá ìdájọ́ òun náà ní pé nǹkan haram ṣùgbọ́n ó ní ìpele méjì alákọ̀ọ́kọ́ òun náà ni wọ́n ń pè ní nahyu tahrim ìkọ̀fúnni ti haram nǹkan yẹn nítorí haram ẹni tí ó bá ṣe àwùjẹniyà ẹni tó bá jìnà sí àwòsàn lẹ́sàn pé kò ṣe kí ni kò ṣe ẹni tó bá jìnà sí haram so jíjìnà sí haram fúnra rẹ̀ iṣẹ́ ládàá kan ni iṣẹ́ ládàá kan ni ẹni tó bá ṣe yóò jẹyà yu'aqabu fa'iluhu wa yuzabu tariquhu àwọn tún ní nǹkan wọ́n ń pè ní nahyu at kíkọ̀ fún ni lòun náà ṣùgbọ́n mọ́rítẹ́bà rẹ̀ ipò rẹ̀ kò tó ti tàkọ́kọ́ yẹn kò tó mọ́rítẹ́bà tàrí ìyẹn ni pé akọ́ akórira rẹ̀ a ò fẹ́ ká ṣe ilé lọ́dọ̀ jẹ́ pé láàyò akọ̀bù fa'iluhu wa yusabu tarikuhu ẹni tó bá ṣe àwọn oníjẹyìn àṣẹríà oníbìyàjẹ́ ṣùgbọ́n nínú ṣẹ̀ríà ó ṣe nǹkan tí ṣẹ̀ríà kọ̀ ṣùgbọ́n ẹni tí ó bá jìnà sí yóò gbà kíni yóò gbà ládàá kó jìnà sí ìyẹn ní abẹ́ tahrim. bákan náà ní abẹ́ awamir àṣẹ láti ẹ̀bá wá nínú Qur'an àbí nínú súnà ní Muhammad sallam a kì í yiri ẹ̀wò kò yẹ kí yẹn wá tún wá máa lọ́ra lẹ́yìn ìgbà tá ti dé eléyìí ló bá tó jẹ́ pé àwọn sáré òjì sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam tí aya Qur'ani bá sọ̀ kalẹ̀ èyí tí ó kó àṣẹ sínú subhanallah ẹ ma kí ma báwọn sáré àníbà Muhammad sallam bí wọ́n ṣe máa ń fi ṣiṣẹ́ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ewu àsìkò tí tahrim al-khamr sọ̀kalẹ̀ nígbà tá ṣe ọtí ní haram àti ní bidayat islam a ṣe ọtí ní haram ọlọ́run kọ́ sí ìṣára fáwọn èèyàn pé kò sáǹfààní ń bẹ̀ aburú tí ń bẹ nínú rẹ̀ ó pọ̀ jàǹfààní tí ń bẹ ń bẹ̀ lọ subhanallah àwọn èèyàn kan táṣì dání ara àwọn ẹnìkan tí wọ́n ń lo ááyà yẹn lónìí tí wọ́n fi sọ pé ọtí halal ni sẹ̀ǹpé ni táṣì dání bá fẹ́ sọnù tó bá sọnù tán yóò tún fún un lẹ́rìí bí ááyà gan-an tó wá sọ pé kí ló tó fi ń ṣe àfún wọn ní ááyà mọ́ràhálà àkọ́kọ́ nìyẹn àwọn èèyàn kan àwọn kan tí mímu lati láti mọ́ràhálà yẹn dé ọlọ́run ní kò sí àǹfààní bẹ́ẹ̀ àwọn èèyàn kan ní ọlọ́run sọ pé ma àwọn kan sọ pé èlò tọ́ ọlọ́run ní a mọ́ ma ṣùgbọ́n igbe àǹfààní rẹ̀ ó kéré yẹn òun ò mú má tọ̀ àwọn èèyàn kan filẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá mú kò gbọdọ̀ sún márùn tí a ti mọ̀ pé ìmánì ti rin ilẹ̀ lọ́kàn wọn wọ́n ti gba tẹ́rbíyà àkéyídà fún ọdún ọdún mẹ́tàlá àkéyídà ń bẹ nínú ẹ̀mí so wọ́n kórìíra kí kí wọ́n tírun kó mọ́ sáwọn bẹ́ẹ̀ tí wọ́n káwọn ẹni ìsíwájú rere wọ́n a máa lọ bá ẹni tí wọ́n ti sálámà tán kóhun tó wọ mọ́sálásí nínú jàmá wọ́n sálámà ló wọ mọ́sálásí kò bá rùn jàmá wọ́n àlọ́ máa kí lé pé sì pẹ̀lẹ́ tí alásàrí tó bálẹ̀ kan o bígbà tí tó kù bá kú fún yà torí pé wọ́n mọ̀ pé ń bẹ́ nù ẹ̀dùn ọkàn kò bá rùn jàmá wọ́n àlọ́ máa ṣe táàzíyà fún tó kù bá kú fún yà torí pé wọ́n mọ̀ ìtumọ̀ ládá tó bọ́ fún pé kò bá nù jama ẹ̀ so wọn ò fẹ́ kí wọ́n kírun jama kọ́ mọ́ta wọn bẹ̀ ọ̀rọ̀ wọn ni gbogbo ẹni tó bá file ẹni tó bá mutí tó wà nínú ìhun ríra ọtí kò gbọdọ̀ súnmọ́ bò kò gbọdọ̀ súnmọ́ ṣùgbọ́n kó tó di kó tó di mọ́tàlá yẹn ara àwọn tí wọ́n mutí tí wọ́n kí oríṣiríṣi ìran ẹni tó mutí tó ṣe ìmáàmù tó kírun rákà mẹ́rin tó kiri rákà mẹ́jọ torí pé ó ti yó ó ti mutí yó àwọn tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ náà àwọn náà ti mutí yó nígbà tó ti kí rákà mẹ́jọ tán ó tún wò wọ́n ti sọ pé ṣé ni torí pé ọtí ni haram nígbà tó yá ọlọ́run ní ẹni tó bá ẹni tó bá nú ìhún ríra ọtí kò gbọdọ̀ ṣe kìnnì kò rọ̀ kí àti wá ṣeré àbí tí ẹ tí tá a bá wà ní òun ríra ọtí àníkírun ní tí ó pé ọ̀rọ̀ tí ìyá wà nǹkan ṣe ṣe ó wá di pé ọtí ọtí mu ó dínkù èèyàn ní mú ẹni tó bá fẹ́ mú ó lè mú látàlẹ́ sẹ́wọ̀n pé kí kílẹ̀ tó má ojú rẹ̀ ó ti ojú là yóò ti dá fíríjì mọ̀ yàtọ̀ sí tẹlifíṣàn yóò ti dá orí bẹ́ẹ̀dì mọ̀ yàtọ̀ sínú inú ẹlòmíì ó sún nù inú ẹ rẹ̀ yóò rò pé orí bẹ́ẹ̀dì lòún wà torí pé ọpọlọ ti ọpọlọ ti di nǹkan mi kílẹ̀ tó mọ́ yóò ti yóò ti máa da gbogbo àwọn yóò ti da yóò ti da géèmà yàtọ̀ sí àmù kò ní máa bá àmù ọ̀dì mọ́ pé òun fẹ́ sàlùwàlá ó ti mọ̀ pé àgé inú àmù láti bomi ságì ojú rí ó ti là torí pé at distance ti ń bẹ láàrin alẹ́ sátúbà ó ṣe kí ni ó jìnà àdíjẹ́ yẹn mú láàárọ̀ distance ti ń bẹ láàrin ìrìn àárọ̀ sí ìrìn àyílà ó jìnà yóò ti mọ eh, ọ̀tún sósì yàtọ̀ sí òsì kí àtìkọ àyílà ó tó tó láàrin alásàrì sí àyílà sálásàrì kò sọ ti mímu torí pé ẹni tó bá mu tí kò gbọdọ̀ dé mu kò rọ̀ dé mọ́sálásí àwọn sì ní wọn ò lè sẹ̀mí láì dé mọ́sálásí wọ́n fẹ́ kírun jama mọ̀rí ìbùsí ṣáì wọn ò ní mutí mọ́rálẹ̀ rẹ̀ kejì ni ó ti mímu àwọn èèyàn kẹ́wò pé ìwó ah, ti ẹ̀lànfàní ká máa mú ká ko sọ àsìkò táà ní kó sínú ìhun ríra ọtí mímu aburo ma àbùrọ̀ àbùrọ̀ máa mú tí àwọn kí ló tàbí ní sílẹ̀ ní stéèjì ẹ̀rẹ̀ kejì àwọn èèyàn kanáà tún ṣe ti ti haram àwọn èèyàn kírun ọlọ́run ní fajitanibuhu ẹ jìnnà sí ìgbà tí àyà fajitanibuhu yẹn sọ̀kalẹ̀ ẹ wá wo sahabi tó gba hadith yẹn wa onítọ́ tí àyà yẹn sọ̀kalẹ̀ kánẹ́dì kábà wọn sahabi oní oníkálukú bẹ̀rẹ̀ sí dé àmú àmú ọtí rẹ̀ jáde wọ́n sì ń fọ́ wọ́n sì ń dànù lẹ́sẹ̀kẹsẹ̀ àti ẹni tó jẹ́ ti pé ọtí ti ẹ̀jẹ̀sẹ̀ di ọtí ni ṣe mọ̀ pé ọtí tí wọ́n ń ṣe ní ọjọ́ wọn àná ó dè mọ́lẹ̀ ní títí tí ó fi ṣe ọjọ́ pẹ̀lú ìpẹ̀rọ̀ tí ó fi di ohun tó jẹ́ pé kí mú yóò mú èèyàn máa ẹ̀mà so ẹni ti ẹ̀jẹ̀sẹ̀ di ọtí òun náà ń gbé jáde torí pé àṣẹ ọlọ́run ti dé tẹ́ fẹ̀sì jáde bò sàhábì yẹn sọ pé ìgboro Mẹdínà lọ́jọ́ náà lọ́hùn tí òjò bá rọ̀ òjò wa ń sàn nínú torí pé ó ń kálukú gbé tiẹ̀ jáde sẹ́yìn tó bá jẹ́ àwa náà pé ee eh, nkáyà tó sọ̀kalẹ̀ láti nílé ilé àmú ilé ìtànà ayé òkú jí sọ̀kalẹ̀ tàbí tàbí ṣe ilé tó tábà mú tán àní rẹ̀ ọtí mi mà àwọn sábẹ́ òjì sẹ́la Muhammad sallallahu alayhi wa sallam wọn ti ṣe bẹ́ẹ̀ tó fi ọlọ́run bá dé lẹ́sẹ̀kẹsẹ̀ òun náà ni wọ́n máa fi ń ṣiṣẹ́ wọ́n ti fi òfin ọlọ́run wọ́n ti fi àṣẹ ọlọ́run wọ́n ti fi ra rẹ̀ wọ́n èyí rí ẹ̀wò pé hàn ah, ṣùgbọ́n tàbá tún wò ó báyìí kọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí pé ẹni tó bá mọ ọlọ́run jù òun ni ó bẹ̀rù ọlọ́run jù tẹ́lùmí bá wí nǹkan mí nípa ọlọ́run ẹ̀rù sì bàyín pé subhanallah ilé yóò mọ ọlọ́run tí yẹn bá mọ ọlọ́run innama yakhsha Allah min ibadihi al-ulama ẹni tí ẹkú páyọ̀ ọlọ́run ọba jù náà lẹni tí ó nímọ̀ nípa ọlọ́run yóò mọ tí ọlọ́run tó ó mọ tọ́lọ́run lè ṣe ó sì pẹ̀pẹ́ lọ́wọ́ ẹnìkan ò ní kẹ́sàn rẹ̀ pé ó ẹ̀rí àwọn kama al-mukhallafun àwọn tí wọ́n máa ń mà tí wọ́n ò ní ẹ̀kíìsì kankan wọ́n ò sì tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run lójú ogun nígbàtí anabi ń pa àwọn yẹn láti pé ẹnìkan gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ ẹnìkan gbọ́dọ̀ bá wọn ṣe yóò ní lùrí yóò sálámù yóò sálámù sí gbogbo ará àlùkò tí ó dáná ta ló pàtẹ Muhammad ni sọ̀sẹ́lẹ̀ nígbà tó yá wọn ní ẹ̀yìn ìyàwó wọn ẹ̀ sí nǹkan kan fún wọn ní olé máa tí èdè kó àwọn ìyàwó wọn ta ló pàtẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam èdè ló wà sí ẹsẹ pé ilẹ̀ ilẹ̀ fún pinpin máa wọn kó tó di pé ọlọ́run ọba wa sọ tẹ́wúbà àwọn kàkà rẹ̀ nínú wọn òun ta fẹ́ lò ní wípé tí àṣẹ bá dé kò yẹ ká fi ráre ṣùgbọ́n nítorí pé ọlọ́run ọba mọ̀ wá ó ní fàtú minhu mastata'tu lódì wọn bẹ́ẹ̀ bá ti ṣe kéde bẹ́ẹ̀ bá ṣe lágbára ma. àṣẹ yìí òun náà ní pèlè méjì àṣẹ ìtumọ̀ rẹ̀ tó bá tí a bá rí àṣẹ nínú Qur'an àti sunnah ní Muhammad sallam ìtumọ̀ rẹ̀ náà ní pé nǹkan tí wọ́n pa wá láti yẹn ọ̀ràn yẹn ni àyàfi tá a bá rí àwọn ẹ̀rí míì tí wọ́n fi hàn wípé àṣẹ yẹn kì í ṣe ti ọ̀ranyàn tí mustahabi ni òun ní ìpele ẹlẹ́ẹ̀kejì mustahab apọ̀wá láṣẹ pé kí a ṣe ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe kí ni kì í ṣe tọ̀ranyàn iṣẹ́ yẹn iṣẹ́ àṣẹ lọ́la ni bí àwọn náfìlà ṣẹ̀rí apọ̀wá láṣẹ pé ká yan náfìlà ṣùgbọ́n ẹni tí ò bá yan náfìlà àní kọ ẹ̀ṣẹ́ lẹ̀ fún pé kò yan náfìlà nǹkan tí ó kàn ní rí náà ni pé kò ní rí ládàá ẹni tó ṣe kí ni ládàá ẹni tó yan náfìlà àṣẹ sumati náà ṣùgbọ́n kì í ṣe àṣẹ ti ọ̀ràn yẹn ó ní bí àwọn olùmọ̀ọ́sẹ́ máa ń ṣe òpin àláàrin méjèèjì wọ̀nyí kíkọ̀ fún ni tí kìí ṣe ti haram àti àṣẹ èyí tí kìí ṣe ti ọ̀ràn yẹn. ẹ̀lìsìtìkọ́ àyí gbígbé bí ẹ bá ṣe ní agbára ma òun náà ní kẹ́ ẹ páyọ̀ ọ̀rọ̀ òun náà ní kẹ́ ẹ ṣe tí mo bá pa yín láti yẹn kì í ṣe escape route ni òun fẹ́ni tí òun fẹ́ kàn ṣe torí pé ṣe ẹ̀ mọ̀ pé bá a ṣe lágbára mọ̀ yẹn kì í ṣàwa nìkan la mọ̀ ta ló tún mọ̀ jù wá lọ ọlọ́n tó bá ní mọ́sálásí ń jò lápèjúwe ẹ̀mà àsìkò òjò ti bẹ́ẹ̀ dé tẹ́bà wọ mọ́sálásí bẹ́ẹ̀ pé subhanallah àwọn mọ́sálásí kìí mọ́sálásí pé àwọn igbá tí wọ́n máa fi ń di omi òjò lọ́nà bíi méjìlá tí omi ti ń di zinc wọ́n ti ń jò tí a bá ti di àsìkò ẹ̀rùn wọn àpalẹ̀mọ́ rẹ̀ wọ́n kó pamọ́ tójú omi ìbá wọn kó pamọ́ de òjò mi tójú omi ìbá dé wọn kó wọn jáde wọn tún pin wọn ti máa dédé ibi tí omi ẹ̀ ti máa ń kán wọn tún pin káàkiri ọdọọdún bí wọ́n ṣe máa ń ṣe é nù wọ́n sì ń kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n ilé ẹnìkan kan kò sí ilé ẹnìkan kan tí ń dùn nù àgbo tí ń kírun mọ́sálásí o kí a bá kírun ru mọ́sálásí bẹ́ẹ̀ nínú gbogbo wa tá a kírun yẹn dàpọ̀ tá a ní ilé rẹ̀ ń jò tójú bá rọ̀ tómi ń sàn nù ilé rẹ̀ ẹ̀rí pé kò sẹ́ni kankan ṣùgbọ́n ilé ilé ọlọ́run ilé ọlọ́run lè máa jò tòrọ́ ọlọ́run ló ní fọ̀sùbhánàlá tí wọ́n bá ní ṣe ọlọ́run kan ní ẹ wá dá sí i ẹlòmíì ó lè jẹ́ sí pé agbára tó ní mọ́sítàtọ́ àtúmù rẹ̀ ìsìtọ́ àti ẹ̀ five naira ni ìsìtọ́ àti ẹlòmíì fifty thousand ni torí gbẹ́ni kan wá fi five naira lẹ̀ tó di pé five naira lélẹ́yìí fi ilẹ̀ fáwọn níta. fifty naira lèmi náà fi lẹ̀ at least fifty naira is times ten again o five naira ṣùgbọ́n ìsìtọ́ ààrẹ fifty thousand ni ọlọ́run ma ìkìtọ́ àrẹ torí náà ìkìtọ́ àyẹn bá a bá ṣe lágbára mọ̀ yẹn kì í ṣe nǹkan tá a lè gbára lé láti fi kagara lórí àwọn iṣẹ́ tí ẹ̀sìn Islam fi pa wá lórí àwọn nǹkan tẹ́sìn pa wá láṣẹ láti ṣe irun kíkí nínú ohun tó ní láti ṣe béèyàn bá pẹ̀lú béèyàn bá ṣe lágbára ma òun náà ni ẹni tí kò ní àlàáfíà àti okun ara tí ó fi kírun lóòrò lápèjúwe irú ẹni bẹ́ẹ̀ yóò kírun lẹ́ni tí ó wà lórí ìjókòó tàbí ó kírun lẹ́ni tí ó wà lórí ìdùbúlẹ̀ alajam istitọ́ àti ẹ̀rọ ó wà ní sọ pé nítorí pé wọ́n ní bó bá jẹ lágbára ma ó wà ní lónìí irun ìṣá yìí níbẹ̀ kí ni lẹ́ni tó fẹ̀gbẹ́ lélẹ̀ tí nǹkan kan ò sì ṣe ọ́. so nítorí màṣákọ̀ tó wà nínú iṣẹ́ ṣẹ̀rí àwa níbẹ̀ wattaqullaha mastata'tum ẹ páyọ̀ ọlọ́run lódiwọ̀n abẹ́ bá ṣe ṣe kí ni bẹ́ẹ̀ bá ṣe lágbára eléyìí ni ohun tó ní láti ṣe pẹ̀lú àwọn nǹkan tí sẹ́rí àpọ̀ fún wa àti àwọn nǹkan tí sẹ́rí àpá wa láṣẹ láti ṣe. tọ́yẹ̀ bákan náà òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ àwọn nǹkan méjì tó jẹ́ títà àwọn ni wọ́n ṣe okùnfà ìparun halaka fún àwọn tí wọ́n síwájú wa àwọn olùmọ́ ní àwọn tààlà àwọn tí wọ́n síwájú wa wọ́n ní àwọn ni àwọn yahuda àti nasara nínú tó ṣe ìparun fún wa alákọ̀ọ́kọ́ wọn ni kẹsìrọ̀tù masa ilihim pípọ̀ ìbéèrè tí kò sí àǹfààní kankan tá a fẹ́ jẹ lábẹ́ rẹ̀ àwọn olùmọ̀ ní ìbéèrè pín sọ́nà méjì wọ́n ní mahmud ní ọmọdúnmọ́ ìbéèrè tó da àti èyí tí kò da èyí tó da òun náà ni èyí tí a béèrè láti fi mọ ohun tí a ò mà tàbí èyí tá a béèrè láti fi gbé àkíyèsí ẹni tí ń sọ̀rọ̀ lọ síbi nǹkan kan tí rẹ̀ pò láti sọ tàbí ìta béèrè kìí ṣe nítorí pé a ò máa ṣùgbọ́n nítorí káwọn tí wọ́n wà ń bẹ̀ kí wọ́n lè ṣe kiri kí wọ́n lè mọ̀ irú ìbéèrè jibril gẹ́gẹ́ bá ti sàlẹ̀ nígbà tán ka hadithi jibril ó ní fa innahu jibril atakum yuallimukum dinakum ó ní ìbéèrè ní ṣùgbọ́n ṣiṣẹ́ ọlọ́run bá pè ní olùkọ́ ó ní ó wá láti wá fi ẹ̀sìn yín mọ̀ yín ni ṣùgbọ́n àwọn ìṣe nǹkan tí jibril ṣe nínú hadithi yẹn náà ni pé gbogbo tó bá nàbí sọ̀tàn sọ ìbéèrè ló fi bí léèrè ṣùgbọ́n nàbí ìyẹn ni pé ẹni tó ń ṣèbéèrè kì í ṣe pé kò máa ìdáhùn àwọn tó ń béèrè ṣùgbọ́n nítorí káwọn tí wọ́n gbọ́ ìdáhùn yẹn kó wọ́n lè ṣe kíni kó wọ́n lè ṣàǹfààní eléyìí ní ìbéèrè tó dáa ṣùgbọ́n ìbéèrè èyí tó jẹ́ sí pé a ṣe ni nítorí ká fi sún ẹni tí à ń bi léèrè kan kiri afẹ́ ma bóò ni ma rẹ̀ tó taziz afẹ́ ma bóò ma rẹ̀ tó àbí ìta béèrè láti fi ṣe láti láti fi fi ohun tí ẹni tó ń tó ń tó ń sọ̀rọ̀ láti fi fi ọ̀rọ̀ rẹ̀ ṣe ẹ̀yẹ. àfa kan ní um, ní Sudan wọ́n pe kíníkan ní rúkúlù nìkọ́ṣ ní lọ́dọ̀ tiwọn èèyàn lè gbé microphone ní sìn kó dúró lójú títì kó sì bẹ̀rẹ̀ kí máa sọ ọ̀rọ̀ kó máa sọ àwọn nǹkan tó gbàgbọ́ ó lè máa sọ òdodo ó sì lè máa wí ìkú mi ẹni tí bá ń kọjá lọ tó bá wù ó lè dúró pé jẹ́ ń gbọ́ kí lélẹ́ ìwí èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn èèyàn fifty èèyàn hundred bí ó ṣe máa pọ̀ náà ṣùgbọ́n àwọn tí wọ́n wá ń gbọ́ ẹni tó ń wí yẹn àwọn náà lẹ́tọ̀ọ́ àti ṣe kíni àti fọ èsì àwọn máa ń ṣe bẹ́ẹ̀ láwọn yunifásitì ó pọ̀ gidi gan àbá àtàn áàlù sunna ni ó wá wọ yunifásitì lọ́jọ́ kan ó bẹ̀rẹ̀ sí ṣe wáàzí ọ̀dọ́ kan tó fẹ́ fi hadithi anabi sallam ó fẹ́ fi ṣe ẹ̀yẹ ó wá ní àfà ẹ̀ka hadithi pé ọkùnrin àti obìnrin ò tí wọ́n ṣe ẹlẹ́tọ̀ ara wọn wọn ò wà ní ààyè tó pamá haramu ni àti obìnrin tí wọ́n ti ṣe ẹlẹ́tọ̀ ara wọn kì í ṣe ìyàwó kì í haramu ni torí pé a bá wà láàyè kópa má níbi sọ́nà ní ẹ ní wà nínú irú àti pẹ́tẹ́ tí àṣetọ́nù òun ni ó ti kẹta yín. ó wá ní ṣùgbọ́n òun tòun oníbèrè nìyẹn o òun tòun òun á máa wà pẹ̀lú àwọn obìnrin láàyè tó pamọ́ tí kejì sí nǹkan tó ṣẹlẹ̀ afáwa dá lóhun ní ìdánẹ́bí ń sọ nínú ni pé àwọn ọkùnrin lànàbí gbà lérò kì ṣe kò sínú wọn pé ó àwọn ọkùnrin lànàbí gbà lérò kì í ṣe irú wọ. àlàkùnlé ha ìbéèrè tí yẹn ṣe láti fi fi ẹ̀sìn ṣe ẹ̀yẹ àti láti fi sún ẹni tí à ń ṣe ìbéèrè fún kàǹkiri ilé táwọn ẹ̀yàwó tí wọ́n máa ń ṣe wọ́n bí ànábì Musa wọ́n fẹ́ sún ànábì Musa wọ́n fẹ́ gbé lu Ọlọ́run wọ́n anábì musa wọ́n ní ta ló ní mọ́ jù anábì musa wọ́n kí ah, tó ní mọ́ jù bí bò èmi nìkan náà anábì tí mo mara mi wá yìí sì ni mò ń gbà èmi ni mo ní mọ́ jù ọlọ́run wá fi ọlọ́run wá kọ́ anábì musa lẹ́kọ̀ọ́ pé ìmọ̀ tó ló ní jù yẹn ẹ̀rú akẹ́kẹ́ tó ń bẹ tó ní mọ́ jù ọ lọ nínú gbogbo wàhálà tán àwọn kọ́ anábì musa ti ó tó lọ wọlé ẹ̀kọ́ wọ́n tún fún ní eh, terms and conditions tí ó fi máa tí ó fi dúró ní school ẹni pé conditions tí wọ́n èyí òfin ilé ike òfin dírù nù kìí ṣe mo apply sásìkò tiwa <laughs> òfin ilé ike sí dírù ní pé gbogbo téèyàn bá ṣe ẹ gbọ́dọ̀ béèrè torí náà wọ́n wọ ọkọ̀ ojú omi ó sì mú àáké ó sì fi fọ́ ó fẹ́ kí ọkọ̀ ojú omi ó rì ni wọ́n wọ̀ ọdún kan orí ọ̀dọ́mọkùnrin kan ti ń lọ ó sì mú ó sì yin lọ́rùn pa kí lọ́mọ ṣe fún ọ fi pa àmọ́ onírò gbọ́dọ̀ béèrè gbogbo torí pé mo ti mọ ń kọ̀ǹtíṣàn pé tó bá fẹ́ gbogbo tí mo bá ti ibi pé kí ló mo fi ó wọ̀ lú kan ó rí ògiri kan tó ti là tó ti bẹ́ẹ̀ wó ó sì bẹ̀rẹ̀ sí tún kọ́ ó ní ah, ṣé wọ́n sanwó fún ọ níta ló bẹ̀ ọ́ ó ní àṣírí wọn ti ní ọmọbìnrin lè rè mọ́ dá ó ní ah, ẹgbẹ́ pé wò ní ṣe sùúrù pẹ̀lú mi tí wọ́n á ma gbogbo ń dórí ẹ̀ fún ọ ọlọ́run fi yí ànẹ́bì Musa pé ìmọ̀ kan tó ń bẹ tó ju kíni tó ti tiẹ̀ lọ àwọn bàlú Ísírẹ́lì àwọn ni wọ́n sọ débẹ̀ oríṣiríṣi ìmà ẹ̀yìn Allahu ya'murukum an tadhbahu baqara ọlọ́run pa yín láti ẹgbẹ́jẹ́ lọ dú àwọn àwọn àdúgbò méjì tí wọ́n jọ ní láàrin ara wọn wọ́n wá pa èèyàn kan ládùúgbò yìí wọ́n lọ jù ládùúgbò kejì ẹni tó sì pààyàn nínú àdúgbò tí wọ́n ti pààyàn náà lòun náà wà ọmọ àyà rẹ̀ ni ó ti pé wá wá kú ìgbé tó bá wá kú ijó láwà tó jogún rẹ̀ ká jogún lòun bá kúkú pa torí pé òun nìkan ló lẹ́tọ̀ọ́ àti jogún rẹ̀ ó bá pa torí pé tí ò bá kú ní jogún ògbà tó pa ó bá gbókù rẹ̀ rọ̀jù sódì kejì nígbà tí ilẹ̀ máa bá rí òkú wọn lódì kejì ẹ̀yin lẹ pa ọmọ tí wa kò sẹ́ni nǹkan tó kọ ọmọ yín nínú wa ó dáa ànábì ọlọ́run bẹ láàrin wa bó la mọ ẹni tó pa ẹni yìí ètò báwa bí ọlọ́run léèrè ọlọ́run ní sọ fún wa pé kí wọ́n dú màlúù irú kí lélẹ́ irú màlúù wo lọ bí ọlọ́run léèrè pé irú màlúù wo tó bá jẹ́ sí pé kó dún màálù yẹn wọ́n bá tẹ̀lé àṣẹ ọlọ́run ni wọ́n tẹ̀lọ mú màálù kan tí wọ́n dùn ní kò bá sọ̀fà yìí mo wọ́n gbà tí wọ́n ní kó lọ béèrè ọlọ́run ní bakaratun la saridun wala bikrun awanun bayna dhalik faf'alu ma tu'maru kìí ṣe èyí tó ti gbó kìí ṣe èyí tí ó jẹ́ ọ̀dọ́ èyí tó wà láàrin méjèèjì ẹ lọ ṣe nǹkan tí a pa yín láṣẹ wọ́n ti ní èrè anabi musa lọ béèrè pé irú kọ́lọ̀ wò. qalu ud'u lana rabbaka yubayyin lana ma lahu ọlọ́ọ̀ni lọ sọ fún wa ipe kí wọ́n lọ wá yẹ́lò èyí tó ń tàn yanriyanri tí kọ́lọ̀ náà sì ń fààyàn mara. faqi'u lawnuha tasurru an-nadirin wọ́n ní àwọn yẹ́lò pọ̀ pa tó lọ bí léèrè àtúnfẹ́ àlékún àlàyé lórí irú èwo nígbà tí wọ́n ṣokùnfà ìnira fórí ara wọn ara wa ni wọn. specification tí wọ́n wá fún wọn wọ́n wá wá ní gbogbo òlú náà wọ́n rí àti àsìkò arábìnrin kan tí ò lẹ́ni kankan àfọ náà ló tó tó wọn dolówó ọlọ́lá òun ni arábìnrin yẹn nìkan ló ní màálù náà lọ́dọ̀ rẹ̀ la ghanun tuthiru al-ard wa la tasqi al-harth musallamatun la shiyata fiha yellow yẹn kò gbọdọ̀ ní àlà nínú o jẹ́sí kó ní yellow wa lọ ní funfun kálí níbi ẹsẹ̀ mo wá wá mo wá di obìnrin kan òun ló ní yẹn òun náà wá ta fún wọn ní ọ̀wọ́n. tó bá jẹ́ sí pé gbàrà tí wọ́n ní ẹ lọ dún màálù yìí tí ẹ padà tó ẹ wò béèrè ẹwọ tí béèrè èyí tó ti ìbéèrè lórí ìbéèrè tó ṣokùnfà fún wọn lọ bẹ ọlọ́run lẹ́rìí lè dé kọ́lọ̀ o lọ bí lè dé irú ìwo lọ bí lè dé. àwọn àbéèrè tí kò ní àǹfààní tí kò ní tuma eré ẹ̀sìn Islam kò ṣe kí ni kò farama ṣùgbọ́n ẹ̀sìn Islam ẹ̀sìn ìbéèrè ni torí pé ọlọ́run ọba ní fasalu ahla zikiri in kuntum la ta'lamun ẹ bí àwọn onímọ̀ léèrè ahlu zikiri bí kìí sá àwọn onítẹ̀sọ́ àkókò wọn láàpọ̀ ní zikiri kan mọ́ ni àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́run ní fún obìnrin rẹ̀ rárá kìí ṣe ahlu zikiri níbà àwọn onímọ̀ lágbègbè tí ẹ ò mọ̀ yẹn àwọn ọlọ́run gbà lérò níbà ẹbí wọn léèrè tẹ́yìn ò mọ̀ kèfèrí ló bá ti jẹ́ pé àwọn sáré òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam pé àwọn hadithi púpọ̀ wọ́n máa ṣe béèrè gidi gan wọ́n máa ṣe béèrè tí wọ́n bá lè ṣe fúnra wọn wọ́n máa rẹ́ nìkan lọ bá wọn béèrè nítorí ìtìjú so ẹ̀sìn wa kì í ṣe ẹ̀sìn jẹ́ nìkan kó sìn kankan nínú ẹ̀ tí wàá ní ẹ̀ gbọ́dọ̀ bí mi léèrè jẹ́ tí mo bá ti ṣe ẹ sáwọn wò mìíràn bákan náà nínú ẹ̀ àwọn ìpé àdínà Muhammad sallam ó ní nínú nǹkan tó ṣokùnfà ìparun fún ọ̀rẹ́ ni pé wọ́n máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ béèrè tí ó láǹfààní ẹlẹ́ẹ̀kejì ikhtilafuhum ala anbiya'ihim wọ́n máa tako wọ́n máa àwọn àwọn làwọn ó Islam kọ ìyapa ó kọ́ fún wa àfi káwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ àfi káwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ jama lágbájá làwa jama lágbájá kásìkè ní àwa àní bá yín ṣe àní bá wọn yẹn ṣe eléyìí kì í ṣe ètò ẹ̀sìn Islam ní rárára a ò fẹ́ ìkìlá ẹ̀sìn ń fẹ́ kí a wà kẹlbóníyàn yẹsùdù báàdùhù báàdà gẹ́gẹ́ bí bá a ṣe máa ilé yìí tí yẹn ti bí àwọn bílọọkù kan sọpọtì kejì ní lọba tó fi jẹ ló fi dilé gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ la ṣe fẹ́ káwọn mùsùlùmí kí wọn wọra wọn kí wọn gbára wọn mú kí wọn ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn lórí òdodo pèrèké lọ́kọ́ ọgbà àwọn tí wọ́n máa ń pèpè pé káwá fọwọ́sowọ́pọ̀ wọ́n máa ń fẹ́ ká compromising kankan òun náà làpẹ́ wọn ni pé tẹ́ bá fẹ́ kí orí wa kò ẹ má sọ̀rọ̀ àkídà o ah, tàbá sọ̀rọ̀ àkídà kí ló kó wa jọ kí ló tàbí jẹ́ mùsùlùmí àkídà òun ni islam ẹ wá ní ká wá kójọ ṣùgbọ́n ká má sọ̀rọ̀ àkídà ká má sọ̀rọ̀ nípa ìjọ kan ṣoṣo ọlọ́run ká má sọ̀rọ̀ nípa àwọn ẹ̀tọ́ tó jẹ́ títí ọlọ́run nìkan ni ẹnìkan ò ní àyàfọ́ ọlọ́run torí àwọn kan bẹ tí wọ́n ń pera wọn láàfà tí wọ́n fún ìròyìn ọlọ́run tí wọ́n fi ń ròyìn ara wọn wọ́n ti láwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n pọ̀ gidi gan ọ̀rọ̀ ni kul la ya'lamu man fi samawati wa man fi al-ardi al-ghayba illa Allah wọ́n ni ìrẹ́ àti Muhammad sallam sọ fún wa pé gbogbo tí ń bẹnu sánmà àti ilẹ̀ pátá àlìjẹ̀nú àti ìyìn àti màláíkà kò sẹ́ni tó mọ tí à ń pè ní ìmọ̀ àkọ́kọ́ àyàkítá ni àyàfọ́lọ́ ọlọ́run lóhùn ní ara àwọn nǹkan yẹn torí pé àwọn náà ń bá ọlọ́run jẹ́ àwọn orúkọ kan ní ètò yẹn pé bá sì tọwọ́ bọ àkídà yóò tàbá wọn tó bá tàbá wọn wọn ò ní bá yín jókòó mọ́ wọn ò ní bá yín ṣe mọ́ so ìfọwọ́sowọ́pọ̀ wa kò lè wa kò lè kò lè ṣeé ṣe lórí yẹn ìfọwọ́sowọ́pọ̀ wa ó gbọ́dọ̀ jẹ́ lórí èyí tí à ń kílèmù pé àgbàgbọ́ lẹ́sìn òun náà ní kíni Islam agbọ́dọ̀ wá ìlú bàtà ọlọ́wọ́n bá gan ó ti fún wa ní káídà nínú Qur'an ó ní nínú súrọ̀tì nìsà أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء ف فردوه إلى الله والرسول تبشي يا بينو لورين ككم ilé yìí nìkan kùránì ìtọ́lọ̀ nǹkan wánú kùránì ìwọ̀n nìkan náà láti tí fọwọ́sowọ́pọ̀ tí ó fi wà láàrin wa tí ò fi ní sí ìkùnsínú àtakò láàrin àwa mùsùlùmí ma òun náà ni ká tẹ̀lé ìtọ́lọ̀ sọ fún àánú kùránì yìí pé ó ní ká ọ̀hún ká òṣìṣẹ́ ọ̀hún ó ní ṣùgbọ́n tá a bá wá sí fanfa lórí nǹkan kan pé àwọn kan ní ah, irun bá a ṣe kí ni àwọn kan ní rárá kì í ṣe bẹ́ẹ̀ láti kí báyìí láàkì ó ní ẹ̀yin méjèèjì ẹ fi ọ̀rọ̀ yín sílẹ̀ ẹ padà síbo ẹ padà sínú tí ìrọ̀ ọlọ́run àti ibo àtọ̀dọ̀ òjíṣẹ́ lá Muhammad sallam bó o láti wá padà sọ́dọ̀ òjíṣẹ́ lá Muhammad sallam lásìkò tiwa tọ̀ ní tí òjíṣẹ́ ọlọ́run láàrin wa á padà sínú sunna òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam so bàtà bá ti fi Qur'ani àti sunna síwájú kóníkálukú gbé ìfẹ́ inú rẹ̀ kalẹ̀ ìgbà yẹn ìfọwọ́sowọ́pọ̀ wà láàrin àwa uh, mùsùlùmí <clears throat> bákan náà a kì í wo ibi táwọn èèyàn pọ̀ sí à nítorí pé ẹ nítorí kálí pọ̀ nítorí kálí pọ̀ ẹja fi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lẹ̀ rárá torí pé kì í ṣe pípọ̀ lọ́lọ́run gan fẹ́ lò ọlọ́run sọ fún òjíṣẹ́ náà Muhammad sallam ní Kùránì pé wa ma aktharun nasi walaw harasta bi mu'minin kí ni kò sí tuma fún ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn èyí tó yẹ kí o sí ojú lé lórí òun náà ni àwọn onígbàgbọ́ òdodo kódà bí wọn ò kódà bí wọ́n kéré eléyìí ni ka àlàyé sókè nípa hadithi ẹlẹ́ẹ̀kẹsàn-án nítorí àsìkò báyìí ni a ó dúró bíi láti ta'ala wallahu ta'ala a'lam. نعم وعليكم السلام ورحمة الله àmín wa iyyakum. Naam. Nah, Naam. Látàrí الحديث عن نعم رسول الله نعم نعم نعم أما نعم النبي محمد صلى الله عليه وسلم لن يشاد الدين أحد إلا غلبه ẹnìkankan يعني ò kò ní mú ẹ̀sìn le koko lórí ẹ̀mí ara rẹ̀ àyàfi kí ẹ̀sìn náà borí rẹ̀ torí pé àwọn nǹkan tí ń bẹ́nu ṣẹ̀ríà yìí ó pọ̀ ó pọ̀ gidi gan ibi tí gbogbo ohun tí ìwọ bá ń wò kó ń ṣe ní tìjọsìn bó tilẹ̀ wù kí ó tóbi lójú rẹ kó pọ̀ lójú rẹ tó bá gbọ́ ti ẹlòmíì tó bá gbọ́ ti ẹlòmíì ó fojú tẹ́ńbẹ́lú ara rẹ lẹ́gbẹ̀ẹ́ tẹlòmíì nítorí délé ẹ̀sìn islam wa kadhalika ja'alnakum ummatan wasata bákan náà ní muhammad sallam aisha ni òjísẹ́lá muhammad sallam tí ó bá ní àǹfààní àti ṣe ẹ̀sà láàrin nǹkan méjì ọ̀kan rọrùn jù kan lọ nǹkan méjì ọ̀kan rọrùn jù kan lọ olójúṣe ọlọ́wọ̀n bá sallallahu alaihi wasallam a máa ṣe ẹ̀sà èyí tó ṣe gíní èyí tó rọrùn èyí tó mọ̀ sí pé èyàn ò ní lápèjúwe ń sìn ṣe mọ̀ pé láàdá ó dá ó dá wà fún ṣíṣe àlùwàlá nínú òtútù ìsìbáàgùn lòdó alàlùbàkárì lásìkò ọyẹ́ tó tútù mú yẹn kí yẹn ṣe àlùwàlá pẹ̀lú omi tútù ṣẹ̀kọ́ ordinarily tí yẹn bá ní choice ni èèyàn ní lo omi omi tútù tọ́yìn téèyàn bá ṣe sùúrù tó dẹ̀ tó ṣe àlùwàlá dáadáa tòun ti gbé inú ọyẹ́ la wà pẹ̀lú òtútù ó ní ládàá tí ó gbà lórí ṣíṣe rẹ̀ ní ìsìn àwà lásìkò àwà nínú ooru kéèyàn wá máa máa máa rifiri ẹ̀kọ́ máa rẹfrigiéètì omi omi inú fíríjì pé omi inú fíríjì lè ló fi sàbàlá torí pé òun lè gbà ìyẹn ni pé ẹ̀sìn Islam tí ìnira tí nira bá báyàn látàrí kó fẹ́ ṣẹ̀sìn yóò gba àlékún ládá ló dìwọ̀n ìnira tó bá lórí látàrí kó fẹ́ ṣẹ̀sìn yẹn ṣùgbọ́n èyí yóò túmọ̀ sí pé kéèyàn máa máa fọwọ́ ara rẹ̀ fa kíni ìnira ẹ̀sìn Islam ní kí ẹ̀yàn máa máa látàrí pé ìṣe sí èèyàn ni kì í ṣe kéèyàn lè kírètì ìlera yẹn èèyàn gbalada torí pé nínú ẹ̀sìn gan al-mashaqqatu tajlibu at-taysir tí ìnira bá fẹ́ pọ̀ jù gan ẹ̀sìn a máa ṣe ìdẹ̀kùn fún yàn tí ìnira bá fẹ́ pọ̀ jù ẹ̀sìn a máa ṣe ìdẹ̀kùn fún yàn lórí iṣẹ́ ìjọsìn tí èèyàn fẹ́ sìn yẹn nítorí ìdílé nǹkan tó ṣe pàtàkì jùlọ tí ó sì mú kí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní um, lágbàáyé gan kì Nàìjíríà nìkan kó kásẹ̀ ńlẹ̀ òun náà ni wípé iṣẹ́ kan tó tóbi ń bẹ lórí àwọn olùmọ̀ àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ kí wọ́n tan ẹ̀sìn Islam tòdodo kí wọ́n tàn ká àgbọ́yé tó gúnrégé kí wọ́n ṣe ni kí wọ́n tàn ká láàrin àwọn èèyàn àdẹ́bù Muhammad sallam tọ́lọ̀ ń sọ àwọn àyà jihadi kalẹ̀ fún tó sì sọ àwọn hadithi tó ń gẹ́gẹ́ sọ àwọn hadithi jihadi gẹ́gẹ́ bí ìtaàkà ní ọ̀sẹ̀ tó lọ yẹn ẹ̀dá kò ṣe kò gbé Madina pẹ̀lú àwọn Yahudi tani Yahudi Yahudi èwo ló kórìíra Islam jù láyé láyé láyé kò sẹ́ni tó kórìíra Islam tó tó Yahudi ṣùgbọ́n àdẹ́bù sallam bá wọn gbé nínú kò pa wọn kó bá wọn sí ìlú Madina sí àwọn alágbàgbọ́ iye áyà ju ànẹ́bì lọ ní sallallahu alaihi wasallam àbánẹ́bì ló gbàgbọ́ iye jù wá lọ torí náà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa yẹn ká bá juxtapose ẹ̀ pẹ̀lú àsìkò ìṣẹ́lá Muhammad sallam a ó rí pé nǹkan kan miss nínú àgbọ́yé wa nǹkan bẹ́ẹ̀ tá àti ìgbọ́yé dáadáa nípa bóòlù ṣe náà gẹ́gẹ́ bá a ṣe sọ ní ìjókòó sọ́lá wa yóò sì wà ṣùgbọ́n ó láwọn àṣeṣí ó sì láwọn òfin bí ìsìn alábàápè rẹ tẹ̀jọ́ ń gbé good morning how are you how is work tí ò sí jà láàrin tí ò sí nǹkan kan ọ̀sán kan òru kan ó kàn rí tó kódà jáde pé babalágbádá kí ló dé ní pọ̀ ni kí ló dé ìgbé òmò pé mùsùlùmí lè ní ni à ìyún tó ń ṣe kì ṣe islam kì ṣe islam kìí ṣe islam islam ní kó ṣe dáadáa sí kó bẹ̀rẹ̀ sí máa ronú pé ah, islam yìí ní òun lè nínú ọbẹ̀ padà sífa islam ní pípò lo opportunity pé ó ń jẹ́ alábàágbé rẹ̀ yẹn láì sí pé wọ́n compromise ẹ̀sìn rẹ̀ òun náà ni kò ṣe dáadáa fún mélòó mélòó náà wọn yahudi àmà kírísítọ̀ pé yahudi kan kódà gan a máa wọ́n lé a máa inú ríwáyà kan wọ́lọ́hùn gangan ní máa fara ní àníbi Muhammad sallam inú ríwáyà kan wọ́lọ́ ọmọ rẹ̀ ni wọ́lọ́ ọmọ rẹ̀ sáà rẹ̀ ọlọ́rin ìsìnlẹ̀mù wá rí ah, ẹni tí máa ń da ìdọ̀tí sọ́nà ìyá àrí máa lọ́jọ́ méjì àárọ̀ rẹ̀ kò fara ní wá lọ́jọ́ méjì wọ́n ní kí ló ṣẹlẹ̀ sí wọ́n ní ètò sallallahu alayhi wa sallam lórí gbàdá bí n bí ọmọ náà wò lọ́mọ náà kú ṣùgbọ́n ọmọ náà kú pẹ̀lú kẹ́límà ṣàhádà yahudi sí pípa wọn ni láfẹ́ jihad yẹn gan kí ni kí láǹfààní rẹ̀ ṣebí nítorí kí ẹ̀sìn lè ṣe kéré kẹ́sìn lè tẹ̀lé kìí ṣe pé pípa yẹn yẹn gan òun láfẹ́ òun láfẹ́ jẹ kẹ́sìn lè tàn ká òun gangan ni hikima tó wà lẹ́yìn kí ló wà ní abẹ́ um, jihad yẹn ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà ó pé àwọn tí wọ́n máa ń ṣe gbogbo orú àwọn kan wọ̀nyí àwọn tí wọn ò mọ ibi tí ẹ̀sìn dojúkọ ní lọ́pọ̀ gbà tí wọ́n ti ṣe pé tẹ́bá tẹ́tí gbọ́ ntí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ẹnu wí ẹ̀rí pé àtàwọn àti ìmọ̀ nípa ẹ̀sìn kò sí relationship láàrin wa so èyí tí wọ́n bá rọ sọ́pọ̀lọ wọn òun náà ni wọ́n máa ń ṣe kí ọlọ́run bá kí ó sọ wa lórí ẹ̀sìn pé ìmọ̀ pọ̀ níta lónìí ìmọ̀ pọ̀ lóde lónìí so um, uh, kéèyàn wá ẹni tí ó jẹ́ oníbẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ pé kò ní jíjọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmọ̀ jẹ́ ní àbá mi nù mi ní gbogbo tí mo ṣe pé níbo ni mo ti rí ọ rí ìmọ̀ rí o àbá wá dá èmi ní ìwọ ní kíni إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أننا أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار ولا تبرجوا قلنا القيامة أو أنتوا تليا أو أنتوا صوانا تبرجوا قلنا أو أنتوا صوانا فجوا ما تدعوا àríyìn rí àṣìmọ̀ yìí ẹ̀mọ̀ wá rí òní àmọ̀ yìí rí àwọn yóò wá ah! sí àwọn àmọ̀ jẹ́ka ah! àbámọ̀ pé kọ́lọ̀ ó sì dá gbogbo wa padà sáyé wàláyà àwa náà ò bá lọ ojú wọn hẹ̀ mọ́ àwa náà ò bá sí yípa àrí wọn rí ṣùgbọ́n àìhájà àìhájà kò sí dá padà sáyé mọ́ yóò bá jẹ́ pé àbámọ̀ méjì oríṣi àbámọ̀ méjì ló wà jọ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmọ̀ àwọn tí wọ́n máa kábàámọ̀ nígbà tí wọ́n bá rí fẹ́ dáadáa wọn àwọn àrùn náà èèyàn fi àwa kan jókòó nínú mọ́sálásí kí ló ń ṣe òun tẹ́tí gbọ́ qala Allahu qala Rasul ẹnìkan fi àwa mẹ́ta ó fi wo bọ́ọ̀lù nínú fáìlì rẹ̀ èyí tí wọ́n fìlì síbẹ̀ nù nínú fáìlì tiẹ̀ tí wọ́n fìlì síbẹ̀ nù tó bá dijọ́ gbẹ̀dẹ̀ alikiyama kò sẹ́ni tí ó wò ó tó bá sí iye rẹ̀ wò tó rí pé ibi tó fọ́tò ibi tó wò tí ń wo Chelsea ni yóò sáré parí tó bá rí pé ibi tí wọ́n ti ń kírun jàmáà ni torí pé ó fèèlì lọ èyàn sì fèèlì àà ó mú kọ̀rọ̀ ó kìtá bí àyẹ nǹkan dáadáa ní bẹ́ẹ̀ lórí ẹ̀yìn èyẹ wọ́n òwe tẹ ní o in tó dùn rí lọ́wà nú rẹ̀ yóò fi hàn yà ẹ̀yẹ rọ́mọ ẹ̀rẹ́ ni tó fèèlì rí rìsọ́ọ̀tì rẹ̀ rà yóò fàájú lórí wọ́n fún wọn rìsọ́ọ̀tì ni yóò fàájú lórí àpẹẹrẹ alkiyama látàyé nù àpẹẹrẹ alkiyama látàyé nù torí pé lọ́jọ́ náà wọ́n gbé ìlú kálukú lé lọ́wọ́ ní tó gbélé ayé ṣe so kí lèèyàn fẹ́ bá nù wé tiẹ̀ òun ló yẹ kó máa ṣe kí ni òun ló yẹ kó máa wò kó máa wá ilé ìbàjẹ́ sí pé a máa ń sọ ní gbogbo ìgbà wípé ẹ̀sìn wa òun ni nǹkan tó pàtàkì jù nínú tá à ń ṣe ní ilé ayé ẹ̀rìkì tá a bá fẹ́ ra handset a ò pe ẹ méjì wo ni sí kì í sí China ẹ ṣé two sim ni àbí twelve sim ẹ ìgbà àwo durability awo fínífíní ṣùgbọ́n tá a bá fẹ́ ṣẹ́sìn tó bá ti ní ẹ tó wá sáàtì dájú pàlù kí bá ti kẹ́bàdà tó bá ti sálámù ó ti tán náà nù àní wádìí pé ta ló ní a ti bẹ́ẹ̀ àní wádìí tó bá fẹ́ ṣàdúrà sí báyìí àti ìbò ni wọ́n ti ní a ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ sí wa àkàkọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé tàbá fẹ́ ra mọ́tò ọdún wo ni wọ́n ṣe é jẹ́ kí làwọn ti gbà àwádìí dópin ẹ̀sìn wa àìwádìí tó bá ti jókòó tó yọ pé gbó láti ró gbà lọ́wọ́ àwọn èèyàn yìí torí pé ojú yìí lé ẹ̀yin náà kó kalẹ̀ yóò kẹ́ kírìtì kankan ni yóò kẹ́ kírìtì kankan ni ẹ̀ wá ní bílẹ̀ pé akaramakumullah ìgbélé ti mú eléyìí wá torí pé ẹ̀sìn ni kò ẹ̀sìn kò nídi wá bàbá ti ṣe náà ni àlọ́ ọmọ pàdé wájú ọlọ́run fa inna lillahi wa inna ilayhi tó bá téèyàn bá dé wájú ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ máa wò fọ́nà kó sànù fún wa kó mú wa dúró wallahu ta'ala alam. أما بين أو في جوكو تبين الله تبارك وتعالى نتولياسكو وانتي أويتو سيديني رونغو ورونغ أتسنة محمد صلى الله عليه وسلم كينا باكيو سماليه سنويو ياتي بيبو إتو قولي أكاتو كينا باكيو شيئا مزيكرو فوا هذا سبحانك الله وبحمدك أسأل الله إلا أنت استغفرك أتوب إليك